أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاه حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله الله الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرض وخلق الثقلين لعبادتي وطاعتي أحمده وأجلله وأعظمه وأثني عليه بما هو أهله ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسه وأصلي وأسلم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 وذكرنا ما جاء في القرآن العظيم من تحليل الله سبحانه وتعالى لنا طعامهم وما قيدنا به بعد أن أحل لنا سبحانه وتعالى الطيبات وللكلام بقية في بعض المسائل المتعلقة بهذه المسألة إن شاء الله ولكن عين خطبتنا اليوم الصرع وما أنواعه وما أسبابه وما موقف أهل السنة والجماعة من الصرع أكانوا يثبتونه أو ينكرونه ومن الذين ينكرون الصرع وهل عندهم حجة قاطعة مقبولة في هذا الأمر أقول فلما بعد سؤال المسلمين أترى لكي كرات جري فنبي صلى الله عليه وسلم أن ترى برات بما جاك في إيه مجوا لما نسألكم كان بيو سالكم لاري أتيان لي أتيان الصحابة جاء نوان نتوقع النبي صلى الله عليه وسلم ẹ̀yin ẹrú sọ̀rọ̀ bá tòótọ́ mo ń fi àsìkò ìran létí bẹ̀rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo sì ń ràn iná létí bẹ̀rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ká bẹ̀rù rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba àìmọye ọ̀nà ni Allah subhanahu wa ta'ala ti ń pè mí àti yín láṣẹ ká bẹ̀rù ẹ̀nu al ní ìjẹjọ́ a sọ̀rọ̀ díẹ̀ lórí tọ́hámù ahlil kitab pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí ni ìdájọ́ oúnjẹ àwọn yahudi tàbí àwọn nasọ́rọ́ lórí ntàm sàsàràm tó fi ṣàlàyé ọ̀rọ̀ fún wa ṣùgbọ́n àwọn kakọ̀ọ́kákù tí ẹnu ọ̀kan ní kútúbà yẹn bó tiẹ̀ jẹ́ pé ntí ọjẹ́ kútúbà tèmi gangan ó ní asọ́rùrù kí wọ́n sọ wípé ọ̀dẹ̀ orí ń dáyàn láàmú mélòó ló pin sí kí sì ni máa ń fà á Ewo nìpín àwọn èṣù ń bẹ àwọn wo ni wọn ò gbà wípé èṣù nípín níbi kí orí ọ̀nà bí adamu ọ̀dẹ́rù tàbí kábúrú kan máa ṣe nú kí wọ́n sì ṣèwádìí ẹ̀ kí wọ́n má rí eléyìí gangan ni àyínú kútùbà wa ṣùgbọ́n mí pé ọ̀rọ̀ tá à ń sọ lọ níjẹ̀jọ́ okùn tíntìní okùn díẹ̀ tá a gbọ́dọ̀ má kílíà rẹ̀ òun ló jẹ́ kí á tètè mú ní abala ibi tá a bá dé ní ìjẹjọ́ jama'a anabi sallallahu alayhi wa sallam ọlọ́kàn kẹni ntí alọ́sọ̀rọ̀ bá ṣàlàyé fún pé dẹ̀wọ́ fún ẹ̀ ń bi eléyìí bá lọ bóyá sọ fún náà ni ó sì sọ fún wa. salawatullahi wa salamu ajé oyé wa ní ìjẹjọ wípé Allah subhanahu wa ta'ala ó ṣe oúnjẹ àwọn kiriyó ní ẹ̀tọ́ fún wa ṣùgbọ́n in tó dè náà wà in tó sì túlẹ̀ náà wà ẹnu ẹnìkan ọ̀gbá kọ́ sọ pé oúnjẹ àwọn kiriyó haramu ni rumuman ẹnu ẹnìkan òṣùgbà kó tó sọ pé oúnjẹ àwọn kiriyó halali ni rumuman gbogbo oúnjẹ wọn pátá halali ni fún wa ẹni ẹnìkan náà tó pàkó sọ pé gbogbo oúnjẹ wọn pátá haramu ni fún wa ntí ọjọ́ kókó ń tà fẹ́ mú jáde ní kútùbà àjẹjọ nìyẹn ṣùgbọ́n àní máa máa ń tọ́jẹ́ halali fún wa nínú oúnjẹ wọn àfi tá a bá ti mọ àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ṣe lẹ́tọ̀ fún àwa gbogbo ìgbà tí wọn bá ti ń forí gún níbi ń tọ́jẹ́ ẹ̀tọ́ fún àwa yìí ní ọ̀nà oúnjẹ wọn yìí kò ní máa jẹ́ jíjẹ lẹ́nu títí wa asara inú ìjẹjọ anabi sallallahu alayhi wa sallam lára àwọn kùyúdù yìí ó ní wípé ìgbàkígbà tẹ́ mùsùlùmí tẹ́ bá fẹ́ pa ẹran ma anhara dama bẹ́sẹ̀ wọnú hadith irafi ibn khadij àti hadithu abaa ibn rifa'a àti qissa jariya kab ibn malik al-ansari radiyallahu ta'ala anhum ajma'in ó ń sọlọ́n sallallahu alaihi wasallam ní ma anhara dama in tí wọ́n bá lè fi pa ẹran tí ó mú ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ wadu kirasmullah alayhi tí wọ́n sì dá akọ lọ́wọ́ bá sí fakulu halali ni ẹ máa jẹ́ ànábì wa dá akọ nǹkan méjì azufru wasin tó bá ti yàtọ̀ sí eyín gbogbo tí wọ́n bá fẹ́ yín dú kódà kí wọ́n dá kọlọ́ngọ̀ bá sí haramu ni nítorí pé eyín èsì tí wọ́n fi máa dùn nǹkan tàbí wọ́n bá fi èékánná pa nǹkan haramu ni amsan wa kọ ìyàdá wa pẹ̀lú nǹkan méjì ẹni tó bá lè mẹ́jẹ̀ jáde tí wọ́n sì dá kó subhanahu wa ta'ala sí halali ni kẹ́ tá a bá wá ń gbélẹ̀gbẹ́ ilé kan tí kiri yóò ń bẹ́ ń tòsí bẹ́ tó bá fẹ́ pa ẹran tí ọ̀rẹ́ pa tó wá fún ẹran lọ́rùn pa tá a sì mà tá a mà gbogbo ní tá à ń sọ yìí tá a mà ní o tá a mà kó bó ṣe panu a gbọ́dọ̀ sọ wípé wa ta'amul ladina utul kitaba hillun lakum torí pé alọ́sọ̀tà sọ pé a gbọ́dọ̀ jẹ mẹ́yìtà gbogbo ntí ọba kú fún rẹ̀ tàbí nǹkan tí wọ́n bá fún lọ́rùn pa alimawukuda nìyẹn tí wọn ò du ansasa sọ yìí pé Allah ní kí n sọ fún yìí pé èèwọ̀ ní kẹ́ ẹ jẹ́rú rẹ̀ ìdán àwọn nǹkan yìí àwa afẹ́ máa gbé sí ipò pé tí nǹkan kan bá ti jẹ́ halali lọ́dọ̀ wa tó bá rin ọ̀nà lọ́dọ̀ tiẹ̀ náà ìjọsìn sọ fún alẹ́ lórí hanam wípé ẹ má fojú pé tí mo da yìí mo pè ń kèfèrí ẹ má fojú kèfèrí ń wò wọ́n bẹ́ẹ̀ ẹ jẹ́ kiri yóò mú ẹran ó ní ní orúkọ olúwa yà du awa awọ rẹ ìkìlọ̀ pa fún ìǹsẹ̀ márèjì ọmọ rẹ ni fún aka jẹ́ halali ni ó ni ní orúkọ baba ní orúkọ olúwa bá ní yà á sí mímọ́ ní orúkọ awa awọ pé kí ní ìǹsẹ̀ ọjọ́ wípé ìǹsẹ̀ súnà halali ni fún aka jẹ́ ó oluwa olúwa yà á sí awa ní kí ní ó ní òǹdúkọ́ládọ́ ọlọ́run pé ọ̀sọ̀ǹdé láti amẹ́ríkà ní rọrùn halali ní kájẹ torí súnà ní lọ́dọ̀ tiwa náà lọ́sàn sálàm téèyàn bá rájò tó bá dé padà kéèyàn kó àwọn èèyàn lẹ́nu jọ lára wàlá ìmù tí ń bẹnu ẹ̀sìn ni láti fi ṣèdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wípé ọ̀sọ̀ǹdé láyọ̀ àtàlàfíà halali ni kájẹ ṣùgbọ́n àwọn kankan bẹ tánibisọ̀rọ̀ sálàm tó fún wa wípé eléyìí tí nǹkan bá ti gba báyìí wá ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìyẹn iná wà sí adé jẹ́ àtètè padà síbi ìdájọ́ àwọn ìntọ́bajẹ́ wípé kò ṣejú wa tí wọ́n fi pa ntí ò ṣejú wa tí wọ́n fi pa yìí ó pín méjì èyí pé ní òlu wa ni wọ́n ti pa kọ̀kọ́ ṣejú wa ni àtẹ̀ntọ́jẹ́ pé wọ́n ń kó wá láti ta ni. اللحوم المستوردة من خارج بلاد المسلمين، gbogbo ẹran tí a bá jẹ́ pé wọ́n ti pàtẹ́ ti páàkì bíìfù ni o eh, chicken ni o turkey ni o ọ̀rọ̀ mẹ́rin làwọn àfáà sọ lórí rẹ̀ àkọ́kọ́ ni kọjá pé ibi tẹ́ràn yìí ti ń bọ̀ min biladin kafiratin ahluha pé ìlú yẹn ìlú kèfèrí hánrán ni ìwádìí sì fi múlẹ̀ wí ó sì fi múlẹ̀ wí pé wọ́n kèfèrí náà ti ń paná gbogbo àfa àpanupọ̀ wípé haram ní ká jẹrú rẹ̀ ó dín ní ẹlẹ́ẹ̀kejì kọjá pé ẹran ìwọ̀n ń kó wá min biladin kafiratin ahluha lakinnahum ahlul kitab kèfèrí ní ìlú tí wọ́n ti ń kó ara kèfèrí ní ṣùgbọ́n ahlul kitab ní yahudi ní tàbí nasọ́rọ́ dàgbà tọ́lọ̀ fún tí àṣáájú wa àwa rí wípé wọ́n ń pa lọ́nà ìsìlámù lọ́nà wo lọ́nà ìsìlámù ó kọ́ lọ́nà bá ní ń dá sí wọ́n sì ń Dubai ní ẹ̀ fi ń pa tàbí wọ́n gba mùsùlùmí tí ń pa gbogbo àfa àpanupọ̀ wípé halali ni jíjẹ rẹ̀ ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹran tí ń wá láti ìlú àwọn alùlù kìtàbù kẹfìrí ìwádìí wá fi múlẹ̀ wípé wọn ò máa dá akọ ọlọ́run ọba sí tí wọ́n fi ń dù àrí ẹ̀rí kí náà ń dá akọ sí o kọ jésù náà ń dá sí ìkìtìláfì bẹ̀rẹ̀ wọn àfa nbí eléyìí gẹ́gẹ́ bí n ta àṣàlàyé ń apá kan ni kéèyàn ọ̀jẹ́ torí pọ́lọ́n tìmọ̀ tí wọ́n dà sí kó tó pé ajẹ́njẹ wọn ṣùgbọ́n a ti sọ wípé gbogbo ọ̀rọ̀ yìí òun ló ti ní kọ́ídù wàá máa òhìlà lè rẹ́ ìrìlá ìbí ntí wọn bá ti pa tí wọn ọba ti dákọ lọ́wọ́ ọba sí ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ yóò ṣe wá jẹ́ mùsùlùmí gangan tí Allah subhanahu wa ta'ala tọkọ ìyàdá rẹ̀ tó báyìí òun wá ní tó ń bá pa tí ọ̀dà kọ lọ́wọ́ ọba sí yóò mọ̀ wá jára mú ntí kèfèrí tó ń bá wá pa tí ọ̀dà kọ ọba sí yóò mọ̀ wá jára lì eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn àfáà wípé eléyìí a gbọ́dọ̀ jẹ́ tá a bá wá rí wípé ẹran tí ń wáyìí láti ìlú títí ń wáyìí ìlú kẹfìrí ni wọn ò sì pa nípa ìsìlámù àgbọ̀dọ̀ sí kíni o àgbọ̀dọ̀ jẹ́ ntọ́fẹsẹ̀ múlẹ̀ jù ń bí ẹlẹ́kẹta nu ẹlẹ́ẹ̀kẹrin ìní ẹran tí ń wá láti ìlú kẹfìrí bí sọ wá láti ìlú kẹfìrí àwa mà ọ̀nà tí ń gbà ń pa gbogbo ìwádìí la ṣe sọ́nà ìsìlámù ni o àbí sọ́nà ìsìlámù ẹ̀rí ọ̀fẹsẹ̀ múlẹ̀ kankan lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó kàsá dàrú máa lójú apá kan àfa ní irú ẹran bẹ́ẹ̀ téèyàn bá mọ̀rúnra àwọn kẹfìrí hùn tó bá jẹ́ pé àwọn kẹfìrí tó jẹ́ ohun wọ̀nranwọ̀nran ní wọ́n tún nípọn jura wọn lọ apá kan ní kéèyàn ó jẹ apá kan ní kéèyàn ó má jẹ ìdí téèyàn ò ní jẹ́ oni ní wípé ọ̀pọ̀lọpọ̀ ọbírú ẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n padà rírú ẹran méjì àkó wa tí wọ́n sì padà rí ẹ̀rí wípé wọn ò pa wọn wọ́n kàn rí odidi odidi odidi páálí chicken tí wọn ò gé nǹkan kan lára ẹ̀ láọrùn láìgbá láòkú bàtà sùn káwá sì sùúrù ìlú tiwa tọ́kì ti ń wọlé síbí kéyìn ò tó lè ṣèdájọ́ lórí ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yọ́ọ́mọ̀lù ti ti ń wá àwọn èèyàn kan bẹ wọn ò wípé tọ́kì tún wà ń lu mi tí wọ́n bá bá ń lu mi wọ́n gbà pé láti ìlú tí ń jẹ́ tọ́kì nìyẹn ti mú wa tí bìyànjú bá wà ń jẹ́ tọ́kì tí ìlú bá ń jẹ́ tọ́kì sáà ní ẹ bí ẹ ní ẹ bí ẹ ní ẹ bí kí ni ẹ ń pe tọ́kì ọ̀jàre ẹ ẹ tòlótó sáà ní ẹ wàhálà sì pọ̀ lórí ọ̀rọ̀ ohun tọ́kì ọ̀tọ̀kì àwọn èèyàn ti ń tajà jáde lẹ́nìí wọn wà áfítà ntí wọn fẹ́ tajà fún èrè tán fẹ́ jẹ ní ẹwà áfítà tí wọn bẹ màpá tí ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ àwọn kò sí ti wọn lè kọ pé láti sọ̀rọ̀ díyà sí ìlànà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàfin ṣe tàwa kófò ṣùgbọ́n ẹnu ẹnìkan ọ̀gbà kọ́ sọ pé tọ́kì ti ń wọlé halali ni tàbí aramu kọ́kà sọ pọ́n torí wọn ò ṣejú wapá tó bá lọ jẹ́ halali nǹkan tó pè ní aramu tó bá lọ jẹ́ aramu nǹkan tó pè ní halali ìyóò ṣe tàwa kófò ṣùgbọ́n ẹnìtọ́ bá dáàyàn lójú téèyàn rí pa ibi tí ẹni ti ń kó kínní ìwà o wọn ni ń kó wá láti bo láti misrọ tàbí àwáṣèwádìí àti ẹ̀rí nọ́mbà lára páálí àsìkọ́ọ̀lù àsìwádìí a rí pé àwọn mùsùlùmí ni kódà tó ráwọn èèyàn wa ti ń bẹ́ẹ̀ ara wọn lọ ṣùgbọ́n àwọn èèyàn wa ṣubú àkàn ṣubú à ní wípé sí èèyàn lè fi mansin pa nǹkan tí ó sì jẹ́ halali mansin mansin nǹkan. ó wá gùn lọ báyìí bó ṣe gùn lọ yìí ó bí ẹnu bí gbẹnu ọ̀bẹ tó gùn lọ wá gbogbo pa one thousand ó lè pa ẹran one thousand ó lè pa one thousand lẹ́ẹ̀kan náà tó ń tọ̀ sí bọ̀bẹ́ tó ní tó wáyé ní tí kan halali ni ma anharo dama ntọ́ba lè mú ẹ̀jẹ̀ ní ni o ní ọrùn nǹkan tẹ́ ẹ fẹ́ dú eléyìí kèésì ìṣe kò sínú nǹkan méjì tánà sáàmù dáa kọ fún ni o ṣùgbọ́n ọ̀nà mi ń bẹ tí wọ́n gbà pa nǹkan tó ti kó orun tọ́lọ̀ sọ́pá àgbọ̀rọ̀ jẹ́ o ni wọ́n máa fi iná pa nǹkan kó o fi iná gbé ìgbà tí wọ́n fi iná gbé gbogbo wọn kà máa gan ni gbù gbù gbù ẹ̀jẹ̀ ò gbàbí kankan bóde ìníkẹ́yìn ò sì fi gbé nǹkan ṣé dúdú ni wọn ò wọ́n wá tẹ nǹkan kan gbà kọ́dà kí wọ́n dàkọ̀ bisimilayi sí torí pé nǹkan méjìlá níbi pé pọ̀mọ́ra má anaharo dama wàlú kristumallah alayhi nítorí kíni torí pé gbogbo ìgbà tí èèyàn bá ń pa nǹkan tọ́jẹ́ nǹkan ẹlẹ́mìí tẹ́jẹ́ rẹ̀ ọ̀bà bóde bẹ́ẹ̀ ni ó ṣe máa jẹ́ wàhálà tó bẹ́jẹ̀ bá sì ṣe ń tẹ́ lára rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe dá afárá wa tá a bá fẹ́ jẹ́ ìsìláàmù yìí ẹ̀sìn tọ́jẹ́ wípé téèyàn bá sàn tu tu tu tu ibi téèyàn rí ó tu dé yóò máa bá ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀ náà ni àfi tí ọba ti yé yàn làfilẹ̀ ń tọ́ba sọ pé islam lọ pa ńlẹ́kún àwọn àfáà ní ẹ sọ pé kọ́ gbẹnu ẹ̀ lọ àyèmọ̀kan lọ pa lẹ́kún ké ké ké kò fi ìmọ̀sí islam rẹ̀ ni. naam àwọn ajé àmọ̀ wípé alọ́sọ̀sọ pé ntí wọn bá pa fọ́ọ̀sà ibi mushkila ta ni nìyẹn a gbọ́dọ̀ jẹ́ one one ìdí fi múlẹ̀ wípé kèé ṣe ọdún kiriyó ọdún kíni o ọdún òòsà kan ní róòmù tí ń jẹ́ jẹ́ nọ́ọ̀sì bákan náà twenty four twenty five tí wọ́n ń ṣe ọdún ọjọ́ bíi anabi isa kìí sọjọ́ dùn anabi isa torí pé àwọn alhawariyun àwọn tí wọ́n jẹ́ ààyò anabi isa gan àwọn companions ẹ̀ wọ́n ti lọ gbogbo wọn ti kú tán káwọn ò tó dá kínní lẹ̀ tọ́ba lọ jẹ́ ní tànàbí ìsá fọwọ́ sí tí wọ́n ń ṣe tọ́lọ́ ń sọ pé kó ṣe ni ní tí wọ́n bá pa ń bẹ̀ halali ni fún wa ṣùgbọ́n kìí ṣe oúnjẹ wọn oúnjẹ òòṣà ni wọn wọn náà kì í so oúnjẹ wọn oúnjẹ kí ni o oúnjẹ òòṣà ni nǹkan kan tó wà ń ń dàrú máa ń yàn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú tí abdullahi bin abbas sálàyé fún wa pípé tọ́ àmú wọn yìí nítorí dáṣà kù sí alẹ́ mi náà ni ó ní nǹkan tí wọ́n bá pa jamaa tí kiri yóò bá wá fún yàn ní yúgọ́ọ̀tì ní wan wan. kì í se nǹkan pípa ó gbé ráìsì wá òun ti gbọ́n tí àwọn àfa àwọn ń sọ kò sí wàhálà nígbà tí ìní fẹ́ràn sí ìní fẹ́ já sí ó gbé fried rice wa wọ́n dé pọ̀pọ́f wọ́n gbé wá aráwọ̀ èèyàn kan tí wọ́n ní káwọn èèyàn máa jẹ ṣùgbọ́n ó ń tọ̀ wọ́n mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ kí ni ìpìlẹ̀ náà gbogbo tí wọ́n bá forí ẹ̀ sọ haramu ni ká jẹ kí ni ká jẹ o èntọ́ wa lè pabambari ibẹ̀ jù ìní ntọ́ bá jẹ́ nǹkan dúdú fún sàtì òdù fún Allah subhanahu wa ta'ala lápẹẹrẹ gbólógùn bá ṣe èkuru ntẹ́ni yẹn ń sọ ní pé òun ọ̀jẹ́ tọ́ naam kò sáà sí nǹkan dúdú kọ́dà àmùlàtìyàn gbé wá di oògùn naam. ègbò tí wọ́n gbé wá láti ọ̀ṣun ó sì kí ni o ó lóun ọjẹ ṣùgbọ́n wa mùsùlùmí a ní ìdí nǹkan kankan tó yẹ ká gbọ́yé ẹ jẹ́ á gbà pé ọ̀ràn ti dáyé o kí lọ́ràn náà ò ní pé wọ́n fẹ́ so gbogbo ẹ̀sìn pọ̀ ìntànà bí òsì fi nísìmí tó yẹ jáde láyé nu islam sì yàtọ̀ gédégédé tó bá ti yàtọ̀ sí islam báyìí kèfèrí ni tó tún níbi tí náà tọ̀rọ òye àwọn apá kejì yẹn mọ́ pàlápà kejì tí a máa mọ́ pé àwọn mọ́ra rẹ o sọ́sọ́ apá kejì tiẹ̀ níbi lọ́nà sọ́bà ń fọ́nà alukur'an níbi lọ́sọ́nà hadith islam wa ẹ má jẹ́ àlú o ẹ̀wọ̀n tí wọ́n sọ́dà mọ́ wa lọ wọ́n wà gbé lẹ́fù kékeré báyìí gbogbo ayé náà ni a ti bá ní gbé bẹ́ẹ̀ tó fi wá di wípé mùsùlùmí ìwọ́n ń gbàgbéra ń tọ́lọ̀ ń torí ẹ̀ ránṣẹ́ sàlám sí wa kílẹ̀ rí wa àfọwọ́ Ibn Taymiyyah rahimahullah ta'ala nínú tíra àwọn tí ń pè ní iqtida'u as-sirat al-mustaqim kí ni tuma iqtida' talab aqtadi minka kada wa kada mo n fẹ́ kó o sì ń kaba yìí fún mi hadith amsa asalam nípa ẹnìkan tó fẹ́ lọ pẹ̀rẹ̀ sí buwana. هذا الحديث جاء في السنن an sasalaam gbọ́n pa apọ́kùnrin kan fẹ́ lọ pẹ̀rẹ̀ ní buwana buwana sì ni òkè kan ní tòsí madina ó ní tí n bá ti pẹ̀rẹ̀ yìí sí mo fẹ́ lọ pẹ̀rẹ̀ ní buwana bẹ̀rẹ̀ màá ti ha à ń bí wàá pè ànábì ni àkànnà fi ha wàtánù yorùbá ẹ mọ gbọ́dọ̀ mi sọ ṣé òòsà kan bẹ́ẹ̀ tiẹ̀ ń sìn ó ní kò kan bẹ́ẹ̀ à ń bí tí wọ́n ní wàlfíà ìdún min ara àwọn ọdún jàìlíyà àwọn ọdún táwọn èèyàn hun ṣáájú káwọn tó rán mi lójìṣẹ́ sí ṣé wọ́n ti ṣe ń bẹ̀rì ẹni yìí gan kódà pé ojúbo òòsà ní rí tẹ́lẹ̀ ẹ̀wọ̀n tánà bí n sọ ọ̀ lọ pẹ̀rẹ́ ń kódà wọ́n ti wọ́n ti fi sun ọdún kan rí tẹ́lẹ̀ sí kíni o lọ bí bá ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ nìkan bá tó fẹ́ máa dá padà wàhálà lọ́fẹ́ máa dá sí ọlọ́run lọ́wọ́ afáàfin ní tọ́ ọba ń dúnra tọ́ ọba ti ṣe bísímìláì máa sàṣàrà tó fòun sí ọlọ́run o wọn ọ̀rọ̀ níbẹ̀ wọn ńgbà ọba pẹ́ẹ́dẹ̀ lómi ọgbà ilé náà gan tá a ti gbẹ̀ngàn ó jìnnà ànàbí ọ̀nà gan tọ́lọ́ nítorí ẹ̀rọ gbogbo àwọn èèyàn àwọn ìjọba ìmọ̀ pẹ̀rẹ́ ní tí màlúù òfojú yín rí tẹ́ ẹ mọ́ mùsòro tẹ́ ẹ mẹ́ díẹ̀ ṣùgbọ́n ọlọ́run do ní ọ̀nà ètò fún ànàbí fún ẹ <laughs> irú bàbá tí eléyìí ń gbọ́ ọba ṣe sà ọba sàṣàlátù sí náà àlàálì ni ẹ̀dọ́ lọ́n torí ẹ̀dà yé ọlọ́run torí ànàbí dà yé o kò torí ẹ̀dà líkè àmọ́ o ẹ má gbé kọjá ààyè rẹ̀ àwọn fáàní ń gbọ́ ọba ṣe sà àwọn èèyàn lọ́ọ̀rì máa ṣe kí ni o wọ́n máa lọ́ọ̀rì sàṣàlátù làṣẹ òun ní dúran lóko alásùwàtà lámà eléyìí jẹ́ ọ̀rọ̀ kan àwọn kankan wà ń bẹ tó kó sínú mẹ́ta anabi sallallahu alayhi wa sallam nínú ọgbọ àwọn nǹkan tó túmọ̀ fún wa gbogbo ẹranko tó bá jẹ́ ẹranko ààyè àti sàlàyé rẹ̀ ọkọ̀ kó àwọn nǹkan díẹ̀ tá a gbọ́dọ̀ fi kún tí wọn ò du wọn ò wulẹ̀ du wọn ò sì kan wọn kàn gé nǹkan lára rẹ̀ wọn gẹ́rù màálù nígbà wọn lọ sún wọn ó sì lọ́bẹ̀ẹ́ asálẹ̀ torí àwọn márùn káwá porídìí màálù ma ubina min hayyin fahuwa kama itatihi gbogbo ntí wọn bá gé lẹ́ran ẹran tó yẹ pé tá a bá tí ì du pẹ̀lú ọlọ́run kọjá làálì ntí wọn bá lè gé lára rẹ̀ láàyè ẹ̀gbin ni nǹkan jíjẹ rẹ̀ hukumu jíjẹ rẹ̀ haramu ni èèyàn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ bí wọn ṣe gé kúrò lára rẹ̀ ó ti di kíni o najis ẹ̀gbin ni ẹlẹ́ẹ̀kejì jíjẹ rẹ̀ haramu ni wà má òbí náà mìíràn samak ntí wọn bá gé lára ẹja wọn dẹ wọn dẹ do wọn sá ẹja ìtóbi wọn sá rí ntọ́ díẹ̀ bù lára rẹ̀ tọ́fẹ̀ torí èèyàn tàbí jù bẹ́ẹ̀ lọ ntí wọn gé wọn mani kọ́dà. jíjẹ rẹ̀ halali ni torí pé ẹja igan tẹ́lẹ̀ bó kú fún rẹ̀ sínú omi tó léfò òkè halali ni alásọ̀tálá kọ̀ sọ wípé kóhùn tó di halali ẹ̀ẹ́dù nígbà tá a bá kan sọ̀rọ̀ kan afátẹ̀bílígù kan ni ó ti pẹ́ o ní géètì afáwọn ni ah ó ti tọ́dún mẹ́fà tóhùn ti fi ẹnu kan ẹran mẹ́lẹ́ olóúnjẹ tó rọ̀ ọ̀mọ bí wọ́n ṣe ń pa kọ́dà àwọn ẹja náà bóun ṣe rí ẹ lódìdí tí wọ́n bá já nù páálí wọn tóun èrí dúdú ní ọrùn wàláì mi ní sọ̀rọ̀ fún ohun ọ̀jẹ̀jà gan mọ́ wọ́n bá rí mọ́ni mọ́ni àfi táwọn bá ń ṣe nǹkan lé àwọn táwọn bá pẹran mo wá ní àfa kí ni ẹ̀rí lórí pé wọ́n tó du ẹja náà nínú à ah, ó ní ẹbẹ́ lẹ́mìí lónìí náà <laughs> wọn èsì ìdú ẹja nàám gbogbo ọ̀nà tí wọ́n bá rí wọ́n gbà pa halali lòun ojú kan nù wàmà ubina min adamiyin ntí wọn bá gíra ọmọ nàbí adama láàyè wọn gé kaarẹ wọn gé létí ntí wọn géun nǹkan yẹn ma ṣùgbọ́n haramun kéèyàn ó ní nǹkan kankan haramu ni lè hurumatihi torí àpọ̀nlé tọ́lọ́ ń fọmọ nàbí adama kìí ṣe torí pé nǹkan yẹn jẹ́ gbìn ṣé eléyìí ò clear ṣùgbọ́n ọ̀rọ̀ mi ń bẹ tí kọkàn wà lẹ́nìí o ní mas'ala mazratul a'adha kéèyàn máa fi ká máa yọ oríkèé kan lọ́dọ̀ ẹnìkan ká máa lùfẹ́ lómi ìyí máa pé èèyàn ta ni o àbí ó tiẹ̀ fi tọrẹ ọ̀rọ̀ sì padà kàn bí ibn lail wahid al nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa qima ẹ̀mí. E ṣé èèyàn lè lọ máa fẹ̀jẹ̀ èèyàn jẹun àwọn èèyàn bẹ tẹ́ ń ṣe usage yọ lọ náà ni sábà ń two five three thousand lọ́ọ́ mọ̀ fúnlẹ̀ máa wọ́n jọrọ̀ wọ́n dàrú wọ́n lájà kó so rẹ̀ yóò sùn tó ni wọ́n tún lè yẹ̀mí wo tutù látàárọ̀ wọn ni ah, malaria ń bẹ lára yín ah, mo ti wá ti pé ah, kò bá máa lè gbarú ẹ̀jẹ̀ lé wọ́n tó ṣẹ̀ṣẹ̀ àtúkọ́ ògùn fún wọ́n lè pé wọ́n dẹ̀ lómi ìdùn ọ̀tọ̀ ni tó bá wá ọ̀tọ̀ ni ìdí ẹ̀ gbé kò lójú Allah subhanahu wa ta'ala mẹ́jàrú ni wá o musa sànú wa eléyìí katuwa musọwọ́ gbogbo ntí kiri yóò bá dẹ́dẹ́ rẹ̀ lọ́nà tí arusa salam tó sọ fún apá àmọ́ gbà dẹ́dẹ́ nǹkan halali ni ṣùgbọ́n ọ̀rọ̀ atirima wàlà aṣíríwá odidi ọ̀rọ̀ ni ṣùgbọ́n bàbá kò mọ́kà látò máa sọ gbẹlẹ́yìn mọ́kà ta ni a kò ní pé ń jò láfẹ́ dẹ̀bọ́lẹ̀ tí wàhálà bá dé bá wa bó o láàṣẹ mọ̀bi tó ti wá iyún lọ́kọ́ kan wà tọ́rọ̀ pọ̀lọpọ̀ wọ́n ṣe mùsùlùmí bó ṣe jẹ́ pé àwọn kìrìyẹ náà wọ́n ṣe alùkìtàbí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà lẹ́rẹ̀ mọ́sálàmù tí èyí ṣe mùsùlùmí ibi wàhálà wà nù àwa bọ́ síbi ọ̀dẹ̀ orí àṣírà tí wọ́n bá ní fùlánù màsísun aw màsúsun aw màsúrùn ọ̀rọ̀ yìí àwọn àfáà pín méjì àwọn kan yapa àwọn àfáà lùsùnà bó ṣe káwé nù wòye sáà fáǹtì ní àwọn mọ̀tẹ́sílà àwọn wọnàwọnà kan kí náà là ń pè ní asọ́rùn òun ni. الاختلاط بالدماغ بحيث لا يدري الإنسان ما قاله بما سيقوله tó fi di pé yìí ò ní ma ti ń sọ wájú kò ní ma ti ń sọ kẹ́yìn ìrìnrìn ò ní jọ ti àwọn èèyàn yòókù àwọn ọmọ wo a rí wípé ó ti wà nílé ayé mi ó náà ọmọ wàwá náà ń wẹ̀ ní ti ń bẹ ní kíni o bẹ́ẹ̀ bá pè ń wéré onú ó pè ń wéré torí ń ti ń ṣe ìlọ́gbà pé ń da bí bàtíyàn ti wà láyé mi àwọn àfáà súnà wọ́n gbà yìí pé nǹkan yìí ń bẹ ṣùgbọ́n méjì ló pín sí ìkan ń bẹ tó jẹ́ pé gbogbo ìwádìí nípa àwọn tó ní bá ṣe ọpọlọ àti tí máa dọpọlọ ọrú nínú tó bá ti dàrú nú ètò ara ìmọ̀ àfà wọ́n rí ìyìnwó lọ́sítú ìyún sí ní àwọn àtibá alukudama gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn dọ́kítọ̀sì tí wọ́n ti lọ wọ́n ṣe ìsìbátò ẹ̀ iná ni à ń wò lọ sí tùdò ni ṣùgbọ́n kí wọ́n wá yẹ̀yẹ̀ wò lára àwọn tí sì máa fa ilé yàn ìnìbáṣù ríhì ìbẹ̀m̀bẹ̀ kí afẹ́fẹ́ olú ń gbà mí tàbí kọ́ mọ́ wà bó ṣe yẹ kọ́ wá. yálà èèyàn wà nù bi kan ooru mu ni o nǹkan ni o nítorí ẹ̀kọ́ fi ń mú afẹ́fẹ́ irú rẹ̀ kì í fi ń mú o lè dákú lọ tí nǹkan yìí ó burú làákàyè rẹ̀ bó láti fẹ́ jí padà bó láti tọ́jú rẹ̀ gangan ìmí ń bẹ ìrònú ni ọ fà wọ́n wọ̀ pé kí fa ìrònú lára ẹ̀ gangan ibẹ̀ wọ́n máa sáré lọ nígbà bá wo ń tọ́fà ronú wọ́n rí pé yẹn wọ́n máa bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ papọ̀ ìmí bẹ pé masturbation ńlọ́dà lórí irú torí pé gbogbo àmọ̀ yìí pé iṣan tó lọ síbi àṣàkárì ọpọlọ náà pin tiẹ̀ ń bẹ ọ wá láti inú dimag ntọ́lọ́ ń sì dà fún tó ń lo abẹ́ fún nǹkan kìí sọ wọ́rọ́ lọ́n dá fún bí bá ń ṣe mí hẹ́lẹ́hẹ́lẹ́ ńgbà nǹkan ìbáfẹ́ bóde tí ọba ti rí ntọ́lọ́ ń dá fún dìmá ọpọlọ ni ọmọ mi báyìí ngbọ ọba pẹ tó ṣe sá ló fi fàtó pé ìmọ̀ ìjìnlẹ̀ fi pé ẹni tí bá ń masturbation tó bá dé àyè kan ó lè ya wèrè tòbí ìgbà téèyàn ń jẹun ọpọlọ ń kú mà ńlọjọ tàbí èèyàn ń ṣéèkì okùn kan gbogbo tí bá ń bẹ tó di mòkún náà yóò máa mi àbí òní mi bákan náà kéèyàn máa súnmọ́ obìnrin nígbà tí ó bá nírun ìmọ̀ ń fa asòdáwò ànísfí kábàlà apá kan orí ọmọ adáfọ́ obìnrin tó lè di kọ́ máa fàkọ́dá wáyù kọ́mọ̀ tí ń se mọ́ láwàsíkò lásìkò kejì gbogbo orú eléyìí tọ́wọ́ jẹ́ pé ní ń se yàn ó tètè jẹ mọ́rọ̀ kíni o hospital àwọn àtibáwò gbà ṣùgbọ́n kejì òní kọjá pé ṣàìtọ́ ń sí yàn lára ibẹ̀ ni àwọn kan ti wá yapa ṣùgbọ́n èwo làwọn àfáà súnà dúró lórí wọn ni asisanti jama min hadithi abi. Tha'laba al-Khushani Jurthum ló kọ rẹ̀ apá kan ń pè Jurthum ala kulli amsi ní àwọn àlìjẹ̀nú ìran oríṣiríṣi ìran ni àwọn kan bẹ tí wọn máa wá tí wọn máa lọ àwọn kan bẹ gbogbo gbèsè ayé wọn inú afẹ́ni ti máa ṣe àlìjẹ̀nú àṣàlàyé fún akọ́sọ̀ sálà ó fún wọn lágbára débi pé wọn a máa di kíni o afẹ́fẹ́ àwọn tí wọn ọgbà yìí wọn ní ara èèyàn bóun ní nǹkan ṣe fẹ́ kó nú ẹ̀ jẹ̀máà àgbà wípé ara wa ní o ara wa sì kí ni o ó ní o alìjẹ̀nu lè wọlé sí ìyàn la wọ́n láwọn ní ẹ̀rí àwọn àfa sunna allah subhanahu wa ta'ala ń bá nísàn àkùrọ̀ pípé a'udhu billahi minash shaitani rajim alladhina ya'kuluna riba gbogbo àwọn tó jẹ́ wípé rìbá ló ń jẹ wọn láyé ń bì àṣẹ̀ǹgbàtàyé da ní à ń pè ní sogún di ogójì àṣàyé tún dá ń gbà náà ni tí ẹ máa sọ òsì ńlẹ̀ lẹ́ran rẹ̀ máa bí kíni o ìkan àṣàyẹ tó dáńgbà tí a tó pòwe ni kíni bí nìsín nothing rárá àṣeǹgbà tí ayé tó ṣe díẹ̀ ìní à ń pè rìbá ní kíni o sọ ogún di ogójì àti hundred thousand ní ìsìn àrí two hundred thousand àrí hundred eh, eh, eh, rìbá àrí two hundred thousand ní ìsìn tí ń bí hundred thousand lóṣù a sì rí three hundred tí ń bí one fifty àwọn ọkọ̀ ọbú ní ń jẹ́ àwọn èèyàn sì ní ikú òǹdí ẹ̀ bó ṣe ń jẹ́ ọkọ̀ ọbú náà bẹ́ẹ̀kẹ̀ lógùn náà sọ̀rọ̀ rọrùn kìdìbọ̀ stóòfù ṣé nǹkan rinu gbọmúlé lanta ṣé nǹkan gidi ni ayé kí ni tí ó tẹ̀yìn ẹ̀yọ alọ́sọ̀rọ̀ ní gbogbo tí bá ń jẹ́ gbogbo ọ̀nà tó rí ọgbà jẹ́ ìwọ náà lọ́gbà ni ọ̀nbá jẹ́nu sí kankan ni o láyà kò múnà tọ́ba tó gbàlẹ̀ kìámà wọn ò ní dìde nù sàárè wọn ìgbé tá a gbé wọn dìde ilà kàmá yà kó mu lẹ̀dí yàtà kò bàtú ṣèyítọ́ ni wọn ìdìdí ẹni èṣù kó sí la tó yà ń wéré tí ń rìn gbà kàbà kàbà rádaràda tí ọjọ́ bó ṣe yẹ kọjọ́ lójú yín báwọn náà ṣe ìdíjọ́ gbalẹ̀ kìámà nù labdabna abbas nígbà tí ń tó àyà yẹn ó ní yub'athuna yawmal qiyamati majanina ka annahum yukhlaqun yukhlaqun bí ẹni tí wọn fún lọ́rùn tí ọmọ ti ń ṣe bí wọn ó ṣe dìde níjọba alikiyama nù asọ́nà bá ní sọ́rọ̀ nínú alukur'an eléyìí jẹ́ ìfirinlẹ̀ fún wa wípé ṣèyítọ́n máa ṣe kí ni o ìmọ̀ kó sí ìyàn la kí wá ní fàbíṣẹ́ máa kó sí ìyàn la àmọ̀ pé ó yìnyín pé àdújọ́ mẹ́jọ náà ṣùgbọ́n àkọ́kọ́ fún ẹnu ẹ̀rí pé èṣù lè kó sí ìyàn la wa àsìbáàbù rẹ̀ pọ̀ àwọn wo ló ṣẹlẹ̀ láyé ànàbí sallallahu alayhi wa sallam sànàbí sì fìrìnlẹ̀ àbí ò fìrìnlẹ̀ èwo lè ń tó ṣẹlẹ̀ láyé wa tá a wà ń bẹ́yìn náà ànàbí sallallahu alayhi wa sallam kama jaa min hadithi ata عن طريق عطاء ابن الرباح من حديث ابن عباس رضي الله تعالى عنهما وارضاهما والحديث مخرج في الصحيح بل في الصحيحين وفي غيرهما ابن عباس ọmọ akéwù ni àtọ́ ibùnà àbí rìbá abúlábàásì wa ń sọ fún wípé ala urika mra'atan min ahli aljanna ṣé kí n fóbi kan hàn tọ́jẹ́ pọ́ máa aljanna sí lóbìnrin yẹn oníbàlà ah, ó wù mí kó o fóbìnrin yẹn hàn mí abúlábìnrin abasi wa ni tilka mra'atun nínú wáyà mi tilka mra'a as-sawda nínú wáyà mi alhabashiya obìnrin dúdú tó ń wò lọ́ọ̀kan yìí tọ́jọ́ ọmọ ethiopia ó ní ọmọ aljanna ti mọ̀ So àtàtì nàbíyà sallallahu alayhi wa sallam ó wọ́n bọ̀ sà sàlám jọ́ka wípé ya rasulallah inni usra'u alìjẹnu máa kó sí mi la tó bá sì ti dé ǹyẹn máa ń tí mò ń se mọ́ wá àtàkà ṣáfù aṣọ ara mi a máa sílẹ̀ tí kìnìyàn bá ti dé bá hálù bá ba kèé mama kò ní máa ń tí ń se mọ́ wá àtàkà ṣáfù aṣọ ara mi máa ń sílẹ̀ mo lè sira alẹ́ tí nìyẹn máa tí nǹkan ìbádé ud'u Allah li bá ń bẹ lọ́n kọ́ bá ń mú lọ ó ń sọ lọ́n wa ń sọ fún yìí pé in shi'ti sabartu tọ́ ọ bá fẹ́ ṣe sùúrù ṣe sùúrù falakil janna tọ́ ọ bá fẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ la fi ń bọ̀ bí masala pé tí wọ́n bá dìtẹ́tì pálíjànú ń bẹ lára èèyàn sọ́dà kéèyàn ọ̀yọ́nu sí pé ẹ̀ eh, kò burú kí náà náà gbẹ́dọ̀ náà la fẹ́ lò ń bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ ọmọ múnà wọ́n mọ̀ máa pọ̀ sí wọn lè dá ọjà lẹ̀ ní orí yín eh, wọ́n mọ̀ náà nígbà bá kú wọn tún máa náà torí mọmọ ẹnìkan tálíjànú ń bẹ lára ẹ ó sì kọ́dà ó torí ẹ̀fẹ́ fi rúkìá lẹ̀ ó torí ẹ̀fẹ́ fi àdìkárù gan lẹ̀ pọ́ùn ní kádìkárù ṣe gbogbo tó tí nǹkan ìbá sì ń ṣe èèyàn máa pé aaa ṣe ń tẹ́ni ọba lórí hadith tá a wà ibẹ̀ láti dúró lẹ́nìí a wà gbé ńjọ́ mẹ́jọ ṣùgbọ́n ká tó rí jìnnà kálíbà mọ̀túmọ̀ntàn sọ yìí ẹ jẹ́ lọ sínú tí a tá à ń pè ní aqidatul mu'min li sheikhina Abi Bakri al-Jazairi hafidhahullah baba dada baba yìí lára àwọn àgbà fáà Madina ni wọn èpo àjọ ń gbáyé lọ́ọ́ báyìí ni o gbogbo wọn ara wọn ti funfun baba dada baba yìí kódà bí wọn dàgbà dé báyìí orí ìwúlẹ̀ fi ń ti yàn wílkìnì wílchẹ ibẹ̀ ni wọ́n ti ń ti baba wọn ò lè dárìn mà ṣùgbọ́n wọn ò torí ẹ̀ náà wọn wà káwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ní masasa sàsálàm torí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nígbà tó di pé ogbó dé baba fẹ́ dókòó kálé pé káwọn máa sinmi lé nǹkan pé àwọn yẹn náà gba gbogbo ti dé irú ẹ̀ náà ṣẹlẹ̀ náà nìbàdàn wa iná rí lọ́kànnú àwọn àgbà àfa wa ní màá bá ń tọ ọ̀pọ̀rọ̀ tàbí bàbá kan kò ṣe júù mi o ṣùgbọ́n mo gbọ́dọ̀ ní bàbá máàdù kò ṣe júù mi o bàbá máàdù ni à ń sọ pé bàbá yìí nígbà tó di wípé àárẹ̀ àgbàdé wọn ò rí nàmá bàbá sí náà ni màá mọ̀ mọ́sálásí wọ́n wà á pè rán bàbá jáde nínú léńjọ́ kan bíi aago kààbọ̀ lóru wọ́n sápàdé àwọn ọdẹ ní bá níbọn ní bàbá ní à mọ gbọ́tàkù kọ́kọ́ ní sílé ìmọ̀ ni ah ńgbà tó wadi dídàjí àwọn ọdẹ wa wálé pé wọ́n máa kíyèsí bàbá wo bó bàbá sì lè máa jáde irú táìmù báyìí ó mì pé ẹ̀ máa kíyèsí hàn nǹkan ìkẹgbẹ́ àwọn kan gbogbo àwọn ìwà ń rọ wá gbogbo àwọn àfa àmà kéwù nǹkan kan pé ah, bàbá náà ó ti tó gẹ́ kí ẹ wùlẹ̀ máa sinmi lé nǹkan kan bàbá ní ìsinmi o ìsinmi o ìtọ́lọ́ bọ́lọ́ ń ṣe bá nàbí sọ̀rẹ̀ tó kọyọ̀ǹdẹ́ ẹ̀sìn fún tẹ́ jáde láyé o ọlọ́ni wà bùdì rọ̀bákà hátà àti àgàlì yẹ́kì wọ́n ti wá bàbá ìwíjọ́ náà nù máa sin lọ́run rẹ tí ń ń ègbẹ̀mí rẹ ni o ẹ ń bá pọ̀ ń gbọ́lé débi ìbàdàn ọlọ́run hmm? ìjọ ń lè sùjáwé iná fún ìjọba ń jẹ́ ránṣẹ́ àánú à ń jẹ́ sọ̀kalẹ̀ fún un ó lóun ti bá di pọ́ùn òkè ràn mọ́ ìjọ ń ní sọ fún yín pé òun ti bá di pọ́ùn ti dọ̀ máa ná bàbá ìwà alálà bàbá Abubakar tí mo fẹ́ sọ̀rọ̀ yìí wọ́n wá dẹ́n sàsálàmù lójú rẹ̀ ànábì wa ni ya Abubakar mọ́bí kọ̀lẹ́yìntà masjidi kí ló dé tọ́ ìyẹn mọ́sálásí mi lódì bí ẹ ti tají padà nù. kọ́dà kó wọn fẹ́ máa pọ̀ka kókó bá jẹ́ pé táìmù ìjọ tó máa lọ mọ́sálásí ànábì ni gbogbo bọ́n bá ṣe ẹ̀sà máa rùn débẹ̀ bàbá wa ń sọ̀ǹgbà tí wọ́n wà kékeré nù tí a yẹn wọ́n ní sísítà kan tẹ́ ń pè ní sàdíyà wọ́n ló ju àwọn lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ èké àwọn wà nílé ńjọ kan okùn kan ń bẹ ńlọrọ̀ wọn tí fi máa ń so báyà bíi ká sọ ngbàtà wò wé ditamuru le kí mo lè fi wé o láhùrẹ́bílà ọ̀dà kásá sọ wípé lápẹ̀rẹ̀ kí kí hmm? ọ̀dà ìmọ̀ tí n bá fi wé bá a ma ṣe máa ṣeré hùn lọ́dọ̀ wa ń bì tí a ma ṣe bàbá mi ò lè bẹ́ ìyá mi ò lè bẹ́ kí wọ́n máa ṣeré hùn báyà lẹ́yìn ìkùlé kọjá pé ilé wa wà ọwọ́ alágbàlà àwọn àgbàlá ìwà àbàtò tó yẹ pé wọ́n máa kó bí àgbàdo bẹ̀ kó lè gbẹ bí tamuru kó lè gbẹ nígbà kó bá sàásùn wọ́n wá jẹ òkú kan bẹ̀ wọ́n fi ń fò so tẹ́ẹ̀mù tẹ́nìkan bá ti jókòó báyìí wọ́n ó mu ẹ̀wọ̀n pọ́ méke wọ́n ó fò báyìí wọ́n ń fò wọ́n ń bọ̀ pẹ́ àǹtí wọn fẹ́ mú okùn wọn ò tètè rokún mu bó ṣe jálulẹ̀ nu bó ṣe wá jálulẹ̀ wọn ò máa ti ń ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n sá jálulẹ̀ wọ́n sá gbé nǹkan kan wọ́n sá tọ́jú rẹ̀ lọ́wọ́ àti di pé tọ́ba ti sùn tí Sista, wọn ìbá ti sùn wọn ni ní ọba máa jara parapa bí ẹran tí wọn dú tí wọn máa kéta rọ máa ní kí ládé wọn sá bẹ̀rẹ̀ sí ń sàdúà ń sàdúkàrò fún nǹkan kan gbà o bálìjànù sí sọ̀rọ̀ látẹnu ẹnu à ń gbọ́n gbogbo lẹ́yìn tó bá dijọ́ mẹ́jọ bálìjànù sí máa sọ̀rọ̀ látẹnu ẹni tí ọba kó sí la wọn ń pariwo wípé àdéhìtìní ìwọ lọ fara ni mí sọ ọ̀ràn tí ìjọ́tọ̀ jálùmí mọ́lẹ̀ ń jọ́tẹ̀ ẹ̀ mi ò lè bẹ́ ìyá mi ò lè so baba ni wọn sá sàdúrà sàdúrà sàdúrà lórí àràmẹ́rì nígbò òdi déédé ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ bí kìíní tó ṣe gbé sísá wọn nù ṣùgbọ́n kéè mú wọn àfi tó bá sùn lóru ní kìíní bá tó ń pò mọ́lẹ̀ títí títí atara níní tẹ́mi rẹ̀ fi jáde ṣùgbọ́n bí tá à ń bọ̀ ní ni pé afẹ́ mọ wèrè ntí wọn lè tọ́jú lọ́sítù afẹ́mẹ̀tẹ́ pé tí wọ́n bá gbé lọ́sítù kò sí nǹkan tí wọ́n lè ṣe fún bẹ̀ ju pé wọ́n lè kàn lè kùn lóorun lọ wọ́n lè kùn níbi ni o bí bá tó ti ń jí yóò tó padà sí kíni o tí wàá ní ìlàjù rẹ̀ amsam kọ́ wàá ní ìlàjù rẹ̀ bọ́nà bí ṣe alájà rẹ̀ kọ́dà irú ẹ̀ náà ṣẹlẹ̀ táwọn afáàsì gbàrí wáyà rẹ̀ wá pẹ̀lú ànàbí ìsánà tá ń pè ní jésù alayhi salatu wassalam bí تاتي سي أو نجمة جو بيعوني من الرحمن أو الروايات والأحاديث الواردة في إثبات الصرع والمسروع وكيف شفى الله سبحانه وتعالى المسروعين والمسوسين على عيد رسول الله صلى الله عليه وسلم بإذن الله بيتي خطبة وتبرين نجمة جنو وفق الله الجميع لما يحبه ويرضاه الحمد لله <coughs> الحمد لله الذي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 اليوم أعوذ بالله من الشيطان الرجيم اليوم أحل لكم الطيبات وتعام الذين أوتوا الكتاب حل لكم وتعامكم حل لهم وقد ذكرنا أن أهل العلم بل جمهورهم ذهبوا إلى أن هذه الآية مطلقة ولا بد أن تقيد بقول الله سبحانه وتعالى وبجميع ما أحله الله سبحانه وتعالى لنا ابتداء من قول الله سبحانه وتعالى في سورة الأنعام ولا أعوذ بالله من الشيطان الرجيم ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق الآية وكذلك ربنا سبحانه وتعالى قد ذكر لنا بعض ما حرم علينا قبل نزول هذه الآية في هذه في نفس السورة بقوله أعوذ بالله من الشيطان الرجيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير عباد الله إذا تبينت أن اليوم الخامس والعشرين من شهر ديسمبر ليس بمو ليس بيوم المولود لنبي الله سبحانه وتعالى عيسى تثبتنا بهذا أن الحواريين جميعهم قد فارقوا الحياة قبل أن أحدثه الناس فبهذا تبين لنا أن هذا ليس من طعامهم وإن ذبحوا يومئذ وطبخوا وكذلك ما كان يحدث في أول يوم من من من من, من العام الميلادي فكل هذا بدعة ما أنزل الله سبحانه وتعالى بها من سلطان كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا تحذيرا شديدا من من التشبه بهؤلاء الكفار هذا من شأن رجل وقد ذكر الرسول صلى الله عليه وسلم أنه أراد أن ينحر إبلا ببوانه والبوان موضع وجبل بقرب المدينة دعا الرسول صلى الله عليه وسلم لما سمع هذا منه أو لما أخبر أكان فيها وثن يعبد قال لا سأله أكان فيها عيد من أعياد الجاهلية قال لا قال صلى الله عليه وسلم فأوفي بندرك الحديث عباد الله والرسول صلى الله عليه وسلم قد قيدنا كما جاء من حديث أم المؤمنين إن لكل قوم عيدا وهذا اليوم عيدنا نحن أهل الإسلام والذي لم يكن عيد لنا لا بد لنا أن نتركه للكفار وألا نتشبه بهم حتى قد قال رسول الله صلى الله عليه وسلم قبل أن فارق الحياة لتتبعن سنن من كان قبلكم الحديث عباد الله ففروا إلى الله وارجعوا إلى دينكم ففيما جاء به رسول الله صلى الله عليه وسلم بنية لكم وكفاية لكل من يريد الفوز في الحياة الدنيا وفي الآخرة فنسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا ممن يمتثل بأوامره ويجتنب نواهيه سبحانه وتعالى أقول ما هذا أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والحمد لله الذي لا إله إلا هو وصلاته وسلام على عباده المرسلين عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى يبتلي عبده بأنواع البلايا بما شاء متى شاء لماذا ليكفر بها عنه سيئاته جاء في الصحيح عندما من بخار من حديث أبي هريرة رضي الله عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يسب منه صلوات الله وسلامه عليه إذا فاعلموا أن الجن لهم إحداث بالدخول في أجسام بني آدم أثبت لنا ربنا سبحانه وتعالى هذا في قوله تعالى في سورة الماء آه، آه، البقرة أعوذ بالله من الشيطان الرجيم الذين يأكلون الربا لا يقومون أي من قبورهم إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذي دخل فيه الشيطان ويتخبط في مشيه يقوم أحيانا ويسكت إحنا فإنه لا يدري ما يقول ولا يستطيع أن يحسن حركاته هذا الذي أثبته لنا ربنا سبحانه وتعالى وأثبته رسول الله صلى الله عليه وسلم عندما اشتكت امرأة من الحبشة إلى رسول الله صلى الله عليه وسلم أنها تسرع جاء هذا في الصحيح بل في الصحيحين وغيرهما من حديث ابن عباس رضي الله تعالى عنه عندما وجه سؤاله إلى تلميذ عطاء ابن أبي رباه بقوله ألا أريك امرأة من أهل الجنة قال قلت بلى فقال تلك المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أسرع وإني أتكشف فادعوا الله لي فقال لها رسول الله صلى الله عليه وسلم إن شئت صبرت فلك الجنة وإن شئت دعوت الله لك أن يعافيك فقالت أصبر ولكن أدعو الله لي ألا أتكشف فدعا للرسول صلى الله عليه وسلم ألا تتكشف ولكنها إذا أتاها هذا الجن تذهب حتى تتعلق بأستار الكعبة خوفا وفرارا من هذا الجني إلى آخر قصة هذه المرأة وكذلك مصداق هذا ما جاء عن شيخنا معاصرنا الشيخ العلامة أبي بكر الجزائري حفظه الله ورعاه عن قصة أخته حتى فارقت الحياة بأنها سقطت يوما من الأيام على جني فآذته فما زال هذا الجني يؤذيها في منامها حتى يتفرس كأنها ذات مذبوحة من الألم والشدة وما زال بها هذا الألم وما زال هذا الجن يأتيها حتى صرح من فيها يوم من الأيام بأنه يأتيها لأنها آذته يوم من الأيام وسقطت عليه حتى فارقت الحياة بعد عشر سنوات من هذا الأمر إلى آخر هذه القصة فنسأل الله الذي لا إله إلا هو أن يحفظنا من كل سوء ومكروه وأن يسلمنا وإياكم وأن يجعلنا من عباده الصالحين المحسنين وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم عليك بأعداء الدين من اليهود والنصارى الذين يسدون عن سبيلك ويقتلون عبادك ويقتلون أولياءك ويبدلون كلامك ويصدون عن سبيلك ليلا ونهارا اللهم ربنا احسم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا اللهم ربنا عليك باداء الدين فانهم لا يعجزونك اللهم ربنا لا تولي علينا بذنوبنا شرارنا اللهم ربنا لا تولي علينا بذنوبنا شرارنا اللهم ربنا أمتنا لهذا الدين اللهم أمتنا مسلمين لك يا أرحم الراحمين اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا إليك ردا جميلا وبيض وجوهنا يا رب العالمين يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله وعلى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 أبي القاسم القائل في مقولته سي الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا